ìwọ ló sì kó bá mi o ìwọ ló sì kó bá mi o ìwọ ló sì kó bá mi o. lọ́nà wo ni wọ́n gbà kó bá ọ ṣé wo mọ̀ pé ẹni tó bá bú bàbá ń bàbá wọn ò bú bàbá tiẹ̀ náà ẹni tó bá ń ba ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́ wọn ò padà faṣọ ẹ̀sìn rẹ̀ ya Yusuf Adépọ̀jù ta ló kó bá ọ ṣé Àgbàlá Gabriel ló tú àṣírí rẹ ni àbí ọ̀kan lọ́mọ ṣé ta lọ́lọ́run ni àbí Jamiu Adégúnwà ta lẹni tó kó bá ọ lọ wá ohun tó dáa mọ́ ọ ṣe mọ́ sọ pé ìdí ìbàjẹ́ ló ti fẹ́ mọ́ ọ jẹ mọ́ èyí tó sẹ́ńdì ìbàjẹ́ ti tó kò sẹ́ni tó kó bọ́ ọ ìwọ ló ń kó bára rẹ farabalẹ̀ gbọ́ kò bákùn gbé ọ̀rọ̀ tí ọ̀kan lọ́mọ sọ sí ọ tèmi bá dúró tíyàn lórí social media ayé máa su ìwọ kékeré okùn ẹ̀mí ẹ̀ ogun mọ́ ikú tó máa pa ẹ̀ ti wà nítòsí ẹ tẹ́lẹ̀ olórí burúkú ni wọnú fámìlì wọn máa adopt kiri ni mọ́lám yusuf irọ́ pọ̀ jù àti gbogbo irọ́ pọ̀ jù fámìlì látọ̀jú bàbá yín bàbá yín irọ́ pọ̀ jù fámìlì láti ìwọ̀n wọn mọ́tò máa pa ogun wọn délẹ̀ mà wá bèsè lórí adikam fún ara ẹ̀ tó gbogbo irọ́ tí wàá fi ń ṣe dáwà ẹ̀ tí mi ò fẹ́ sọ sáyé tẹ́lẹ̀ nítorí àwọn ọ̀tá ẹ̀sìn islam kán má padà mọ̀ wípé àṣẹ lórí burúkú nìyẹn àṣẹ irọ́ ló fi ń ṣe dáwà èèyàn kan di mùsùlùmù èèyàn kan di mùsùlùmù yẹn gbogbo yẹn stage manage tó ń ṣe yẹn gbogbo stage manage tó ń ṣe yẹn jẹ́ pé o o máa ṣe gbogbo stage display yẹn èèyàn kan di mùsùlùmù yẹn wo bí lùkì ẹ̀ àìmọ́ àwọn èèyàn ti gbélé mi lọ́wọ́ àti gbogbo àwọn orí burúkú bóyá máa ń lọ ń bá àwọn obìnrin sùn kiri London gbogbo ẹ̀ ti wà lọ́wọ́ tèmi mọ́tò ló máa pa ẹ́ ta ló jámọ́lá Yusuf níwájú ta ni ọmọ wojú mi wojú mi ọmọ kowé lèmi tí kowé bá ti ń kẹ ẹkẹ yóò gbọdọ̀ ké mọ̀ tó bá pọ̀ orí ẹ ti dàrú Yusufu irọ́ pọ̀ jù adikam tó bá pọ̀ orí ẹ ti dàrú wèrè tí ń ṣe yàrá ìyá ẹ wàá rí pé màmá kó àwọn ẹ̀rí kan jáde ń sìn ẹ̀rú wọn máa bà ẹ́ tódé káwọn kristian máa mọ tó ń ṣẹlẹ̀ láàrin wa pé òun parọ́ ṣẹ̀sìn yẹn ni ọmọ màá gbìyànjú lẹ̀ bá dàgbọ́ lórí burúkú ni ẹ́ ọlákẹ́ bá ba wèrè ni ẹ́ pé káwọn christian máa máa ṣírí ẹ tẹ́lẹ̀ ni mò ń protect àmọ́ this time around màá jẹ́ kó mọ̀ pé islam kọ́ ló ń ṣiṣẹ́ fún òun bàbá ńlá kú oníjìbìtì òun ni ẹ́ bàbá ńlá kú scammer òun ni ẹ́ ṣóyẹ ó kàn scam àwọn èèyàn ní àgbẹ̀ oníròkòkò aburú ayé máa dá mi sí ni ó dá mi sí lọ́tọ̀ ni tó má ti mẹ́nu lọ́rọ̀ bá ní ẹ mẹ́nu kó lórí ọ̀rọ̀ ẹ̀ ó mọ̀ kó ń gbá lórí mi ni tí bá investigate yàn ayé yàn máa bàjẹ́ tí bá tọwọ́ bọ̀ dí ayé ẹ máa bàjẹ́ náà ẹran tí wọ́n so mọ́ ògùn gan ògùn lù pa kọ́má tó pé tán ní ògùn gbà lọ jẹ́ ẹran tí wọ́n fún ògùn ògùn lọ lù pa kọ́má tó pé wọ́n wá fà lé ògùn lọ́wọ́ pé ògùn lọ pa wo ẹ gbádùn mi nínú adikan family irọ́ pọ̀jù family látọ̀jú bàbá yín bàbá yín bàbá yín ẹ gbádùn mi nínú family yín mọ́tò ló máa pa gbogbo yín ẹ̀yin family olórí burúkú yìí ẹ yà wèrè ní irọ́ pọ̀jù gbogbo wọn pátá irọ́ náà fi ń ṣayé wọn mo ṣe wá lọ gbọ́ sórí bàbá yẹn pé àṣé àṣàrà bàbá yẹn ni mọ́làmù ti jogún orí burúkú irọ́ yẹn àṣé bàbá yẹn gangan ló ya wèrè èmi ò mọ̀ pé mọ́làmù gangan ni wèrè bàbá yẹn gangan ni wèrè bàbá wọn gangan yẹn bàbá yẹn gangan ni wèrè bàbá yẹn lórí burúkú ṣáàtì gbogbo ẹni tó bá ti ń kàwé níwájú ta tẹ́gbẹ̀ gbogbo newspaper ló máa ń rà láàárọ̀ láàárọ̀ ẹ lọ jìnnà sí o bàbá wọn alágbàá kò wọn o ṣe mọ̀ nípa pé newspaper ló máa ń rà láàárọ̀ láàárọ̀ tẹ́ pé kò lè ṣe kó má ka gbogbo newspaper kódà gan kí wọn bá náwó gan wá tó lọ sí bus stop wọn máa lọ ka newspaper ní bus stop ẹ lọ jìnnà tí wọn bá bá wèrè irú bàbá ènìyàn bàbá mọ́làm bàbá tó bí mọ́làm gangan irú àyàn tó jẹ́ nìyẹn ṣòye àwọn ológun lẹ́kọ̀ọ́ wọ́n lé wọn kó lẹ́nu iṣẹ́ ìjọba ni wọ́n lé wọn dànù ni ẹ̀dá fada yín irọ́ pọ̀ ju family látọ̀rí ẹ̀ máa ti máa kọ́ wọn níkòó ṣọwárí mọ́làm gan fúnra ara ẹ̀ gbogbo irọ́ tó fi ṣe dáhà pátá ni mo máa kó jáde ń sìn tó pé mo wò ó pé ọ̀rọ̀ Islam ká má tú di ara wa síta but this time around gbogbo kìrìsìtẹ́nì ló máa mọ̀ pé irọ́ pọ̀ jù irọ́ ló fi irọ́ ló fi ń ṣe dáwà kò sẹ́ni tó gba ẹ̀sìn lọ́wọ́ ẹ anybody ò gba ẹ̀sìn lọ́wọ́ ẹ tálọ́ máa gbẹ̀sìn lọ́wọ́ ìwọ ìwọ lórí burúkú yìí tálọ́ máa gbẹ̀sìn lọ́wọ́ ìwọ lórí burúkú ọmọ àlè yusuf ọmọ àlè mọ́làmù yìí tálọ́ máa gbẹ̀sìn lọ́wọ́ ìwọ yìí irọ́ ló fi ń ṣe ẹ̀sìn ẹ̀ gbogbo tó ń ṣe yẹn ọmọ stage mileage ni o wọ́n kàn manage gbogbo ẹ̀ lórí stage ni o wọ́n kàn máa lọ àwọn tó máa lọ fún lówó ni o ẹ̀rí ẹ̀ ṣe ń bọ̀ o máa kó gbogbo ẹ̀rí ẹ̀ wá mo ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ lẹ́nu mo establish pẹ̀lú ẹ̀ lẹ́nu nìyẹn tó bá jọ friday ìwọ náà máa tún treat ìjọ friday ọmọ tí bá kó bọ̀ ẹ́ láàrin ọ̀sẹ̀ mẹ́ta tí ò bá wo kó máa kọ́ mi bastard mọ́tò ló máa pa ẹ́ ta ló ń jẹ́ mọ́làm níwájú ta ni ta ló ń jẹ́ mọ́làm ọmọ adikampu yẹn gan ló máa padà sí ó máa pa àtò ṣíà ó máa pa àtò adikampu ni ẹ̀ bá gbó o ò gbé òdodo kankan dání bó ṣe lè nǹkan mọ òun pa irọ́ ṣe ẹ̀sìn ni ó dẹ̀ ń dá wàhálà alẹ́ sílẹ̀ yorùbá nítorí pé gbogbo bó ṣe ń parọ́ fún àwọn kìrìsìtẹ́nì pé àwọn kan gba ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ òun dá wàhálà alẹ́ ni òfin mọ̀lẹ́sì àwọn kìrìsìtẹ́nì ni kẹ́mọ́ wá arrange kẹ́ lọ ko stage pé èèyàn kan di muslim èèyàn kan di kíní kan yẹn gbogbo yẹn arrange ni arrange ni sódà kò sẹ́ni tó kò sẹ́ni tó wẹ̀ sínú Islam kò sẹ́ni kan tó wẹ̀ sínú Islam àrẹ̀njí ni gbogbo ẹ̀ tí ó bá ti pé àìrí kan ṣe àgbàlagbà tí ń pẹ́ ń lé tí ò rí ibi lọ tó ń dá kọ́kọ́rọ́ lé sí lọ́wọ́ ni bàbá wọn irọ́ pọ̀ jù ṣé mọ̀ pé àwọn àgbàlagbà kan wà ṣé pé tó bá ti rìtáyà sílé wọn kì í jáde gbogbo ará àdúgbò máa ń dá kọ́kọ́rọ́ àdúgbò sí wọn lọ́wọ́ alájì àti ń jáde táwọn ọmọ yín bá ti láti iléèwé kọ́kọ́rọ́ yàrá àwọn ọmọ ilé léyìí oúnjẹ yàrá àwọn ibẹ̀ ni bàbá wọn olórí ẹbí irọ́ pọ̀ jù mo ì tí ì gbà kọ́ mi ò tí ì gbà kọ́ ẹ má wọ̀rẹ́ mo ì tí ì gbà kọ́ mi ì tí ì gbà kọ́ ẹ má wọ̀rẹ́ ti bá rí mi so that tí màá ṣe pé àìrí kan ṣe kan olórí ibú tó ń fa ajá tó ń fa orí fún ajá ẹ dákun odidi bàbá eighty nine years bàbá tó yẹ kó ti gba ọ̀nà òun lọ dànù bàbá tó yẹ pé ó yẹ kó ti ṣorí buta pé bàbá tó yẹ kó ti tó sínú sàárè bàbá tí ò ní làákàyè bàbá tí ò ní rònú bàbá olórí burúkú tó yẹ pé ó yẹ kó ti kú dànù bàbá kílẹ̀ ń dúró ṣe láyé náà wèrè níyìn ni ṣé àmọ̀ kí wọ́n ní ìdí ńlá ìwọ náà mọ̀ wò lásán subscribe sórí YouTube yẹn bá mi subscribe síbẹ̀ ẹ follow mi èmi náà follow ẹ follow mi subscribe sórí rẹ̀ á dára fún ọ sórí kó sẹ́ni kẹ́ni tó bá ran iṣẹ́ ẹnìkan lọ́wọ́ ọlọ́run ó ran tiẹ̀ náà lọ́wọ́ àwọn èèyàn ó dẹ̀ bá ràn lọ́wọ́ bá mi subscribe tí mo tọrọ lọ́wọ́ ẹ̀ nìyẹn o ṣe need láti bùn mí lówó àbí láti fún mi ní nǹkan kan bá mi subscribe sí YouTube yẹn jẹ́ kí YouTube yẹn kó gbòòrò ìwọ náà subscribe síbẹ̀ á dára fún ọ gbogbo ohun tó o bá gbé kalẹ̀ bí olúwa ti ń bẹ láàyè yóò máa tẹ̀síwájú ni kò ní padà sẹ́yìn gbogbo wa pátápátá ojú tá a fi ń wòran yìí ojú náà ò ní fọ́ owó